ọ̀bùkàdá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين الضالين آمين آمين اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وصحابه وسلم آمين آمين آمين الحمد لله we are grateful We adore the Almighty Allah. We appreciate His grace and blessings. Ọba tó jẹ́ pé without him kò ní sí kankan. Allahu akbar. Ó kàn wù náà ló dá wa. Allahu akbar. Nítorí dá wa yẹn, kìíní yẹn jáde bomi náà tí ó dè yẹn. Allahu akbar. Ìtàṣì ọlọ́mọba abẹ́fẹ́ kó dè yẹn ni ó dè yẹn. Allahu akbar. Tọ́wá tún wá bí ọmọ tán. Gbogbo nǹkan tó yìnbó ṣe ó jọ àwọn iṣẹ́ Ọlọ́run púpọ̀ gan. Hmm kí ẹ máa lọ lè ra kọ̀ǹpútà tó bá rà bí ẹ pé yẹn ṣe bímọ tuntun ni o lè lo ọ̀nà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní install àwọn software kan síbẹ̀ tó máa bímọ tọ́lọ́wọ̀n bá ti install kó sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ Allahu Akbar tí o bá ti install kó dá yẹn mọ̀ kò lè dá mọ̀ hmm. gradually ni gbogbo ẹ̀ ni o gbọ́dọ̀ fi sáré àti àṣáájú hmm. ọpẹ́ wa tá dá fún lọ́yìn ni pé last year àjókòó ra lecture yíyá yìí náà tún rí ìjókòó ó wọ ni o. twenty nineteen uh, the almighty Allah seized the world ó mú dálé báyìí tí o jábọ́ lọ́wọ́ kò jábọ́ lọ́wọ́ kò fẹ́ ní kankan ní kankan. a lè dúró lecture kódà aṣáájú ó ti fẹ́ máa sọ̀kalẹ̀ wálẹ̀ nìyẹn ọlọ́run yìí tó kù ju oṣooṣù ẹ̀mí wa. amina. gẹ́gẹ́ bí Samuel ti sọ lẹ́ẹ̀kan every year là ń wá bí àwa tá à ń wá là ń wá èyí táwọn abá là ń bá kọ́lọ́mọ ti ṣiṣẹ́ báyìí o. àmín. ọlọ́mọ ti o ti stọ́ọ̀pù báyìí. àmín. kọ́lọ́mọ lápá dúpẹ́ tọdún yìí tí next year ó bá fi dé orin wa lọ́njọ́ ti pọ̀jù báyìí lọ. àmín ya Allah. látòrí àwọn bàbá wa tí wọ́n jẹ́ ship host tí wọ́n máa ń host wa ní every Ramadan àwọn ní patron wa ní almobins. ya Muhammad sallallahu alaihi wasallam. apàdásá gbọ́dọ̀ mọ̀ jẹ́ sí i gbogbo bí tẹ bá dájú kọ́ kẹ́ máa pàdé àná ọlọ́run. àmín. ntẹ bá kẹ̀yìn sí kọ́lọ́n kẹ̀yìn síbẹ̀. àmín. tẹ bá dáwọ́lé kọ́lọ́n dáwọ́lé. àmín. àtẹ̀yìn àti gbogbo àwọn ìyàwó yà àtàwọn ọmọ àtàwọn ọmọdé ọmọ ọlọ́mọdé ẹ̀sùn kan ara yín báyìí. àmín. káàná mọ sunkún yín kẹ́yìn náà mọ sunkún wa. ọba yẹn ń celebrate birthday. ó ń celebrate birthday. ajab latif ó ń celebrate birthday. sáà celebrate birthday lónìí. àṣìlónìí àwẹ̀ lágbà. ó ń celebrate àyẹ̀wò àwọn fún àwọn èèyàn ńláńlá lọ fún ní gift there is a man ọkùnrin ò lówó a máa ń pè wọ́n ní dawish nínú spirituality àwọn dawish ni ẹni tó ń pé ẹ ní kàkún ẹ fẹ́ lè fọ́ ọ́nù lára ọ̀tọ̀ ọlọ́run ti jú ẹ̀ gan irú wọn wà ní ẹ̀dá púpọ̀ ó wá ń bọ̀ ó wá dẹnu gate àwọn security ọba bá lè dànù ọba yẹn jẹ́ ọba tó ní wisdom lórí àgbà balẹ̀ kó ní kó lórí àgbà you might be a king on this this planet tó ò ní jẹ́ kankan lọ́hùn. ẹ pé ayé yẹn wọ́n pín sí méjì celestial and terrestrial àwọn kan lọ ba lọ́hùn wọ́n lè mọ́jọba ń bì ẹlòmíì lè jọba ń bì tó yẹ pé kò tiẹ̀ lẹ́nu lọ́hùn rárá ọlọ́run ò dóhùn ẹlòmíì mọ̀ tọ́lọ́ bá lè ti gún ẹlòmíì ó ti sáré kó ti ṣe tó fẹ́ fún kọ́lọ̀ ti dá wa ní amọ̀túra wa lọ́dún ayé náà nìyẹn ọba yẹn bá jókòó sí àwọn yẹn àwọn gbogbo àwọn tó wà láàfin pé what eh, kí ló ń pè é náà abomination abomination ọba ní ẹsẹ àdàkẹ ẹnu yẹn yóò mọ kankan ọba ní èmi náà fẹ́ súnmọ́ lọ́hùn ọ̀nà wo ní gbà sọ́lọ́hùn ó gbà mí báyìí ọba yẹn mọ irú atrocities tóun ti ṣe bàbá yẹn ní ah onípẹ̀sẹ̀ tẹ béèrè òun ṣẹ̀ṣẹ̀ mọ́ nísìnyí o òun máa ń ṣẹ̀ tẹ́lẹ̀ but báwo ló ṣe máa ń sìn ó lẹ́yìn náà lẹ́kọ́ mi ó ní lẹ́nu ọ̀nà ọlọ́run just come as you are Allah will accept you ó ní I came as I am and you accepted me bọ́lá òun náà ṣe máa ń gbà yẹn náà ẹ wo wisdom wisdom of the fools la máa ń pè kí nìyẹn kọ́lọ́run wọlé alẹ́ Muhammad sallallahu alaihi wasallam wàtá dọ́lọ́ olóhùn ọlọ́mọṣẹ́ dáhà náà lóhùn ní ọ̀nà tó yẹ pé yóò mọ ìyàwó lẹ́nu tọ́ta wa gbọ́n mọ̀ kó ti ṣàánú wa tí ò sì nílò àfiṣe nǹkan kan ẹ̀ ṣe àmì rẹ̀ àbá àrùn kọ́lọ́run ò lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní máa ń ṣe òun nìkan náà ní máa ń ṣe ọlọ́run ṣe fún wa o. nítorí àsìkò nítorí àsìkò ẹ pé normally tá a bá ń ṣe ramadan lẹ́sọ̀ ìmọ̀ ń jòkó ni àbí but a kun lẹ́yìn a kun ó kun sẹ́yìn gan so I have to stand up to honour those at the back too. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitani rajim bismillah. Rahman Rahim. ẹ̀ ń bá ṣe ṣe gangan a kọ́kọ́ ṣe.